bàbá jẹ́ ẹni tá à ń wò lókè bàbá jẹ́ ẹni tá à ń wò tó ń tọ́jú wa bàbá jẹ́ ẹni tá à ń wò tó ń pèsè nǹkan ẹ̀mí lọ́nà àdúrà àti ní owó láti tọ́jú ilé a ní láti yẹ wọn sí. ó ṣe pàtàkì fáàdé inú mi máa ń dùn gẹ́gẹ́ láti ilé nọ́mbà one pé Ọlọ́run lè dẹ́mi wá sí láti rí ọjọ́ bàbá that's nọ́mbà one ó yẹ ká ṣe ọjọ́ yẹn gẹ́gẹ́ bí ọjọ́ ẹ̀yẹ wa ká mú inú Ọlọ́run gangan inú Ọlọ́run gan á yes àwọn ẹ̀ mọ̀kàn táwọn ń ṣe kókó òun dá wa sí. bàbá gẹ́gẹ́ bí Yorùbá ó jẹ́ olórí ẹbí bàbá bùkátà hmm, olórí ẹbí that is like uh, tell I say bàbá is uh, ní Yorùbá ní ATM eh? ATM tán kàn máa tẹ pin number báyìí tán dẹ̀ máa tẹ enter wá dẹ̀ máa jáde olórí ẹbí full of responsibility. so aláti jẹ́ kí inú àwọn ọmọ wa dùn a lè kó àwọn ọmọ wa jáde gẹ́gẹ́ bí bàbá. Eh, how we olówó irú àwọn space station so irú àwọn your television house a kó wọn lọ síbẹ̀ a lọ jẹ́ kí wọ́n wo oríṣiríṣi nǹkan gẹ́gẹ́ bí ipò bàbá so inú wọn á dùn. èmi gẹ́gẹ́ bí ẹnìkan màá fẹ́ ọjọ́ tí wọ́n sọ pé kí bàbá kó kàn jókòó kí wọ́n wọ́n ti kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́ kí ló fẹ́ràn tàbí tán bá tẹ̀ mọ̀ kọ́kàn ṣe bíi nǹkan tí ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó kàn délé láti ibi iṣẹ́ tàbí kó dé láti church tàbí kó jáde kó wá wọlé wá bá ilé pẹ́ à wọ́n ti to gbogbo ẹ̀ o kó nǹkan rẹ̀ jókòó kán kọrin fún ìwà àgbà lápè ní bàbá ìwà yẹn ló jẹ́ kẹ́yìn ọmọ nípa ti bàbá so bàbá láti máa jẹ́ kí ètò wa sì múṣẹ láti máa jẹ́ kí peace wà.